وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أنه سفينة نوح عليه السلام التي أنزل الله الذين آمنوا معه فقال تعالى واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا أسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله أداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آيات فكذبت بها واستكبرت وكنت من الكافرين ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم سوء ولا هم يهزنون ثم أما بعد فاعلم عباد الله أن مشاكل نيجيريا تتولد من أم من أمها التي ذكرها سبحانه وتعالى في هذه الآية قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفدة والخيل المسومة والآن والأرض ذلك متاع الحياة الدنيا والله عنده والله عنده حسن المآب عباد الله قد أغرقت هذه الأشياء آل نيجيريا حتى ترك المسؤولون أنا وأولادي ومن المسؤولية أن يكونوا قدوة حسنة التي قد دعت عن كثير عن الآباء التي قد دعت عن كثير من الآباء والأمهات والمربين لأنكم مرآة له فقد صور لنا أبل آلاء البعري في قصيدته متى طاووس يوما بإوجاج فقلد شكل مشيته بنو فقال على ما تقتلون قالوا فلا تبئي ونال مقلدون فخالف سيرك المؤوج وأدل فإن إن أدلت مؤدلوه أما تدري أبانا كل فرع يجاري في الخطى من أدبوا وينشأ الناس والفتيان منا ألا ما كان أول orúkọ ọlọ́wọ́n bá wá sọ kúrò lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ lẹ́yìn tí a bẹ̀rẹ̀ òtúbà wa so kuro lodo seitan eni ليتي eni egbe pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tó ṣe kó náà ní jẹ́ Allah kó náà ní jẹ́ kó náà ní ọba ar ọba tó ṣe pé orúkọ rẹ̀ yìí ẹnìkan ò lè bá jẹ́ gbogbo ẹni tí ó bá máa jẹ́ yóò máa jẹ́ ọba òun ni Allah àríkàrí Abdullah pàtà ní ọlọ́run bá yìí ni arahman a rí wípé a rí abdurrahman a rí wípé a rí abdulrahman a rí arahim a rí wípé a rí abdulrahim ẹ gbogbo ẹ̀dá a ma jẹ́ orúkọ yìí ní ìsàfitì jíjẹ́ ẹrú yìí ni torí ìdí eléyìí àwa ò nínú túmọ̀ àti nínú àwọn ìpè tàbá ní Allah a rí wípé ìtumọ̀ náà ni wípé ẹni tí nǹkan àmì ọ̀gbọ̀dọ̀ wá jùlọ ọba tó a gbọ́dọ̀ kọ́ ẹ̀rọ́jú pẹ̀lú nìkan ni a máa jọ́sìn jọ́sìn nǹkan lẹ́yìn ọba tá a gbọ́dọ̀ gbogbo nǹkan lọ pátá fẹ́ ìdá ló lè jẹ́ bẹ́ẹ̀

ó lè fún wọn ní tọ́tẹ́ ọlọ́run pàápàá jùlọ lásìkò tá a wà lórílẹ̀-èdè wa nàìjíríà yìí mo fọ́ ara gbogbo

ọjọ́ tá ń sọ yìí ọjọ́ kan ni àwọn ìgbádùn bẹ̀ kan ò rí ní kan ò kan ò lè èrò bí ó ṣe máa ni sọ wípé èyí tá àti ẹ̀mà bí ó ṣe rí òun náà nìkan náà fi yára sọ́nà ọba sọ wípé. pe. sẹ́ni kan ni àyàfi lọ. ilẹ̀ wọn náà wá dáwọ̀ tó tó ọ̀hún tó jẹ́ o àti ọba jẹ́ ẹ̀rú ọba ẹ̀rú ọba àràmẹ́ẹ̀ ẹ̀rú ọba àwàhìn orúkọ rẹ̀ nípa bẹ̀rẹ̀ fún àwọn ènìyàn àti ọba náà ọba náà yìí àwọn àtẹnudẹ lọ́wọ́ àwọn àti ni wọ́n àwọn náà làwọn àti olùtọ́ àwọn lórí ẹ̀mí èyí tí rò padà máa wá ṣe síbẹ̀ kéèyàn fi ọ̀la ọlọ́run. Bákan náà àwọn ọlọ́run báyìí, àwọn àdéhùn sàmìnáwá, ó sàmìnáwá, lórí ọjọ́ náà láàárọ̀ ìgbìmọ̀ ìwà lẹ́kọ̀ọ́ ẹ̀sùn wa tó bẹ̀rẹ̀ lẹ́yìn. Wọ́n ti gba síbẹ̀ tábà àdéhùn ọlọ́run ọba káàdé àmọ́. Ajẹ́rìí àbàbà ẹ̀sọ́ wa yóò fún mi kò kéré Bẹ́ẹ̀ náà lè jẹ́ nípa tí ó pa òfin òun náà ní ọba lẹ́yẹ́. Akọ́nà làwọn ọ̀dájú ìdájọ́ nípa kọ́nà. Ẹ̀rọ ọlọ́run bá yín ṣe. Kọ́nà òkú bẹ̀rẹ̀ ní ìlú. Ìkẹ́rẹ̀kẹ́ náà kó wọn bá tẹ̀lé fún ọba àwọn ọba ẹ̀ lọ́dún ìdájọ́ tó kílá náà. Ẹ̀rọ ìṣòro ìjà lọ bá lọ. Ìjà lọ bẹ́ ìwọ náà. Káàsì lọ mà yín pé ìbẹ̀rù ọlọ́run ọba yìí òun náà ni ọmọ ojú omi àrẹ́bí náà. Ẹ̀ òun ní ọmọ ojú omi àrẹ́bí náà tó fi pé ọmọ ọdún òní ní tọ́lọ́wọ́ àlejò láti la àwọn tó wà lórí ìlú lọ́jọ́ bí àná o. Tí ò sí kẹ̀kẹ́ kéèyàn lè gbájú, tí ò sí ọ̀nà àbáyọ kan kéèyàn lè bí là. Níbi ìyá ọlọ́run tó náà lọ́rùn. Àyàfi kó ṣe yí pé èèyàn náà bá wọlé oko ojú omi ìjọ náà. Gbogbo ẹni tí ọ̀rá ti wọnú ọkọ̀ ojú omi yìí kò lè lágbẹ́rọ̀ torí ibi ẹlẹ́yìn gbogbo ẹni tó wá ti wá jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun náà lè là wájú ọlọ́run nàìjíríà mọ̀ ọlọ́run bá yẹ kí wọ́n sọ fún wa ní pàtàkì bí ìbẹ̀rù ọlọ́run lè ta olùbẹ̀rù ọlọ́run nígbà pé nàìjíríà ọlọ́run bá yẹ kí wọ́n lálẹ́ ẹ tẹ̀lé wọ̀tẹ́bìrù àṣà náà ń dira ẹ̀yìn àwọn òyìnbó ọlọ́run ní ẹ tẹ̀lé àwọn nǹkan tó ta káàkiri kalẹ̀ fún títà lùkùránì látọ̀dọ̀ náà wà ní. ẹ tẹ̀lé o kí ni tí ọlọ́run àti ìṣọ́lá sọ kalẹ̀ fún wa òun náà ní alùpùránì kọ́lá fẹ́fẹ́ ìṣúra yìí ẹ má ṣe láyìí ọlọ́run àti ìṣọ́lá ní ẹ̀tẹ̀ rẹ̀ ẹ sì bàmà láti kó ọlọ́run àti fún wa lọ́dọ̀dọ̀ ṣáájú kí ìyà tí ó dé lójijì gbogbo tẹ̀lé o ọlọ́wọ́ bá rẹ tọ́lá níjọ́ pé àyíká dé ẹ̀mí kọ̀ọ̀kan tí ọmọ jáde lẹ́nu ẹni wípé yéè à ẹnà gbà òun ó mọ̀ sí o lórí àṣẹ ètò gbogbo tó yẹ kó wọn láyé tó wọn gbogbo tó yẹ kó wọn sí tó wọn ṣe ó ní nígbà náà àwọn nígbà wọn sì kọ́ fún wa láyé à àwọn èèyàn ṣe báwọn kan náà máa fi ṣe ń ń sọ ní káwọn wá pa wá ní káwọn pa ó sì ti wá ní pẹ̀lú àwọn èèyàn tí ò àwọn tí wọ́n ń gbé wọ́n wá fẹ́ ìtẹ́ wọ́n wá sí ibi ẹ̀yẹ. ọlọ́ni jọ́ náà wọ́n wọ́n kábàámà ìgbé à láyé àwọn tí wọ́n bá wà tó ṣe wá àdúrà wọn àwọn tí wọ́n ṣe ẹ̀yẹ nì. gbogbo àwọn tó ń jẹ́ olùbẹ̀lú olùbẹ̀lú ọlọ́run láyé ọ̀hún àwọn tí wọ́n ṣe ẹ̀yẹ nì. ọlọ́ni yẹn nìkan kọ́ àti inú ìtú ó tún máa sọ nígbà tí wọ́n bá bojú fẹ́ àwọn òjẹ̀nìrè o tí àwọn eléyìí náà ti jẹ́ni dáadáa làwọn òjẹ̀ni dáadáa nítorí wọn ọdún káwọn oṣù làwọn máa ń ṣe ọlọ́wọ́ àlejò ọlá ní bẹ́ẹ̀ ni ẹ̀rí lè àbójútó rí òṣìṣẹ́ ti dé wá bá yín àtijọ́ kò á lè kalẹ̀ fún yín àwọn àmì oríṣiríṣiríṣi ti wá bá yín ṣe bẹ́ẹ̀ pè é ní ọláyé ni ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sí ni ṣẹbẹ́ lẹ́yìn kú lọ ní ṣẹbẹ́ túbọ̀ òun eléyìí ni ṣẹbẹ́ ẹ̀ka sí nígbà náà ṣẹbẹ́ ìyá aláìmọ̀ òun ni sọ́lọ́ nígbà náà ṣẹbọ́ kú bèèrè ìgbàlẹ̀ nígbà náà tó kú sínú wúlò òkú bèèrè ẹja tó kú wúlò nígbà náà ọlọ́run àlejò ọlá nígbà wọlé àlejò yá mọ̀tá nǹkan mẹ́yìn ilé àtẹ́tì ọmọ yìí wọn ọmọ táwọn ọmọ níjọ́ náà àwọn ẹni tí wọ́n pe ọlọ́run ọba nílọ́ ojú wọn dúdú wọn lágbárí níjọ́ náà kò ní ṣe é wò ọlọ́run ọba àti ìpínlẹ̀ ní ọ̀ ṣebí ní ọmọ náà ní ìgbé olùdèjé agbábọ́ ọlọ́run gbogbo oníṣe àgbáláyé ọlọ́run ní wọn kọ́ ọ̀kọ́ balẹ̀ ni wọ́n tẹ̀ sí gbogbo wọn náà tí mo fẹ́ ti gbé ọgá kò sí ọgbà dùn tí ẹ bá fọ ọlọ́wọ́ bá fún ọ ó kò tún kéré ẹ̀ nínú pé ta ni ṣé ni wọ́n bá sọ yẹn ṣé ni wọ́n bá sọ yẹn èmi sí ìbùkẹ́tẹ̀ sọ yẹn èmi tún tẹ̀ sọ yẹn lọ ọlọ́run gbogbo olùṣe ọgá ilẹ̀ ẹja àdúrà ní ìlú wọn o ọlọ́run ní ìjọba wa sọ yìí tó ti le tó yìí táwọn kan lọ bàbá náà tí wọ́n fún wọn kọ́ tó kọ́ lóun ṣẹ̀kú táwọn padà á máa wá ta gbogbo olùkáyà ọlọ. ọlọ́run ní gbọ́dọ̀ gba olùkáyà lọ́wọ́ ọ̀la pẹ̀lú èrè jẹ tí ọmọ jẹ tí wọn níbi tó ti jẹ́ gbogbo aburú tá a sọ ká àwọn ẹ̀ka bá lè kọ́ra sí fún ọ. aburú ìyá kan kò ní wá wọn

káàkó bí káàkó bí lẹ́sìn oríṣiríṣi bàbá ìṣòro lẹ́yìn tó lọ lọ́wọ́ tó ti kọ́ ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sí ìlà yìí lọ lọ́wọ́lọ́wọ́ nípa mẹ́ta mọ̀ ló ń kọ́ pé lẹ́yìn sí yẹn kákó bẹ́ẹ̀ fún amẹ́ríkà wọ́n ní wọn gẹ́gẹ́ bí alágbára yìí o wọ́n ní wọn gẹ́gẹ́ bí ẹni tí ó sọ fún yàn kóhun kó fún bọ̀ tẹ́lú ó sì máa bàyàn pé ẹni tó bá ní wàhálà ni. jọba kí ló fi gbogbo wàhálà eléyìí tí amẹ́ríkà ń fẹ́ rí opportunity láti lè máa sọ fún wa yí pé torí kóhun tó sọ̀ wá rè. jọba ó bá wọn ìṣòro àwọn ìyá ńlá ìṣòro tá a lé ọlọ́ọ̀bà rẹ̀ ti láti sọ fún wa nínú ayé àtúnwá àlùkò hàn. Túnde pé látara àwọn ìyá òṣòro ẹ̀yẹ láti tẹ̀lé gbogbo àwọn ìṣòro yòókù tuntun tó fi jáde. àwọn èèyàn. Táwọn èèyàn tí wọ́n tara pa ara rẹ̀ tí wọ́n torí sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Nípa olúwa, òun náà ni ìfẹ́ àtọ̀ ayé yàrá, ìfẹ́ kátàkùkádù, kámọ́lù kòrò kankan. Ìfẹ́ lórí nǹkan tábà ti lábò orí ọ̀dá yìí, ìfẹ́ yẹn òun làkọ́kọ́ sọ̀rọ̀ wa o. Ẹni pé ọlọ́pàá wa ṣẹ̀ sílẹ̀ tó bá ti àgbó lórí ó kù tàwádìí nìkan ó kó owó ó sọ sí tẹ̀síìlì lókù òun náà bá onye pé nínú ààbò táwọn èèyàn máa fẹ́ gbọ́ onye òun náà láti obìnrin abẹ́rẹ́ òṣèré èyí tó sì bá dùn gan-an òun náà ní gbogbo yòókù ó fẹ́ kó wọn ra mọ́tò ńláńlá fún ẹgbẹ́ ìlú òun náà jẹ́ kí àwọn ọmọ ọmọ sọ kọ́ta torí obìnrin náà ní Amẹ́ríkà lọ́wọ́ àdóyè ìbá bá ti kúrò àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ yà bá ń kó ẹlò ní ìtọ́lọ jáde wá ní torí pé ọmọ jáde alẹ́jọ fẹ́ mú mẹ́sẹ̀ mẹ́sẹ̀ ní nẹ́sì òun àwọn òkú náà mẹ́sẹ̀ sọ̀táìsì òun lọ jáde ẹ ti rẹ̀ ní àtúntọ̀ bá kú àbíkẹ́ bẹ́ẹ̀ ló wá ẹ̀mí tó bẹ́ẹ̀ kàrẹ́ tó kí ó wá ẹ̀mí tó bẹ́ẹ̀ kàrẹ́ gbogbo ọgbà ọkùnrin tó lórí ọ̀ pé kó jẹ́ kó yẹ papò kó má lọ jẹ́ sí pé torí obìnrin ká ìwọ́ ti lọ kékeré ló lọ kó ẹ̀ torí obìnrin ká ìwọ́ ti lọ ṣe ìtọ́gbọ́n ọba àlejò aláwọ̀ bẹ́ẹ̀ ká kó lu ọ pé o ká kó lu ọ papò o.

àwọn ẹgbẹ́ rẹ̀ ti dáàbò sáwọn ọmọ ọlọ́run torí wọ́n lẹ́fà àwọn tí wọ́n yẹn fún. bákan náà lórí máa fẹ́ kó ọjọ́ òbítíbitì owó wọ́n bẹ̀rẹ̀ sí sábò sí fún ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ sí wọn nìkan kìmọ̀ nù. àgbẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lé ní táwọn ọ̀sán ti rà mẹ́rẹ̀ àgbẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lé ní táwọn yóò ti jẹ́ ẹlòmí àgbà kíkà ẹlòmí àgbà lọ́nà àdùnnà ọpọlọ yìí àti bísíǹsì ní ìṣe ọpọlọ yìí òṣìṣẹ́ ọpọlọ kẹ́kẹ́ ọ̀sán ọ̀sán lè ní o òṣìṣẹ́ ọpọlọ kẹ́kẹ́ mẹ́ o lè lọ ń jà gbogbo ọ̀nà tó lè wá sí sí ìyàwó ìyàwó plus à ń pinnu gbogbo owó à ń pinnu àpò àwọn èèyàn pa ránṣọ́n kò sí ìkẹta tí ń jẹ́ bẹ́ẹ̀ olè yìí o ìwà ìyapa àti ọlọ́run yìí o torí kí ló ti ṣe nǹkan ọ̀rẹ́ kánò ẹ̀kọ́ bá wọn fún ẹ̀ka ní nàìjíríà yẹn eléyìí náà lamẹ́ka yóò mú pọ̀ wá bó tẹ̀lé sí pé àwọn ní tájẹ́tì wọn lọ́tọ̀ kájọpọ̀ olúwa pé wọ́n ní tájẹ́tì wọn lọ́tọ̀ pẹ̀lú gbogbo táwọn èèyàn ń lọ gbé fún wa nínú àwọn kan tó létí òun náà ní káwọn kan sọ pé wọ́n fìyà jẹ kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè nàìjíríà nínú àwọn ọ̀sẹ̀ táwọn èèyàn sọ yẹn tí wọ́n sọ lọ́kọ́ ló tó ti jẹ dáadáa o wọ́n ní táwọn ní táwọn akẹ́kọ̀ọ́ ìjọba àwọn bọ́ọ̀lù yẹn ìlú àti pọ̀ yẹn lẹ́nu bọ́ọ̀lù àti mu títà rẹ̀ tó tó wá. ó ní wọ́n fìyà jẹ kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè nàìjíríà sẹ́kítẹ́lì nìkan ni wọ́n pa àyọ̀rọ̀ bá ti sẹ́ni tó ń tọ́jú àwọn èèyàn lọ́rẹ̀. àtúntò ọkọ̀ ṣẹlẹ̀ ilé ẹgbẹ́ òkan bẹ ní jọ́ọ̀ táwọn ẹ̀sìn àpò àrùn wọ́n bọ́ọ̀bù kò bàbá wọn nínú rẹ̀. àyọ̀rọ̀ bá ti ti bọ́ọ̀bù sẹ́ni kọ́ àbọ̀ ẹgbẹ́ ìjẹ́lélẹ́ yìí kọjá wọ́ọ̀rọ̀ kìkẹ́rì nìkan àti ìgbà nínú nàìjíríà. ìtọ́jú ọmọ mùsùlùmí gbòòrò òbí tó fún àwọn ẹ̀nà bí ìyàwó àwọn mẹ́fà ní náà lò òbí tó fún àwọn ẹ̀nà bí àìpéjú sọ́wọ́ tó fún àwọn mẹ́fà ní náà lò. àwọn ọba ní kíláàsì tó yé wa ìpè ká kó dọ́là jọ ká kó sísà jọ ká gun mọ́tò eléyìí tó dáa tó máa fẹ́ mọ́tò lọ́dún fún òkúta mọ́tò fún ọ̀dọ́ lẹ́nu ìyọ̀ lórí Lọ́gbà àbátòmí ọ̀pọ̀ wáyà àti títí ní ìjọba. Nígbà tẹ́lẹ̀ kan tó, ní ra mọ́tò two million. Tọ́lẹ̀ sáyé ẹ̀dá òkútókò tó túnmọ̀ ní. Pépò ní túnmọ̀ ní. Ìjọba kò tó lórí, gbogbo ilé ìta ń sọ yìí, inú tó tún wàhálà wà nínú ẹ̀rọ. Ẹni ọba làá lọ́nà aláàdúgbò sì bùkátà sí ìdáhùn lẹ̀ gbogbo ẹni tó ti pé òun náà máa ṣe ara rẹ̀ mọ́tò ti lérò òbí tó kù lóde kó lè lé lọ ọjà lè ní ọjà tó lẹ́kọ̀ọ́ ní yóò gbọ́ sí ní láti lóde yóò fi rí gbọ́n lọ́ gbọ́n ìmọ̀ yóò sì fi àwọn ọ̀bì wọ́n ti máa fi lọ́ ọ̀tà kíá ọ̀tà ara wọn tó ń kékeré tó ń fi àgbẹ̀ ń wọ́n láyà jẹ náà òun náà bàjẹ́ sọ láti ọdún kó kò kó wàhálà wa rèé o kódà bákan náà látara káyọ̀ fẹ́ di oní nǹkan ọ̀sùn lámọ́ wọn ò fi kíkà láti gba ọ̀daràn láti fọwọ́ ọba àwọn oṣù láwọn kàtàwà ilẹ̀ ní kéékèèké àwọn tí wọ́n tọ́jà rẹ̀ wọ́n mọ̀ ọ́ lọ́tọ̀ ìgbọ́lẹ̀ ni mo bẹ̀ ti kà mo bẹ̀ ti kà bọ̀ ẹgbẹ́ máa ń bọ́ nígbà yẹn wọ́n máa ń ta ẹni bòròró àwọn bòròró yẹn ní wàhálà kò sí wàhálà pẹ̀lú fún àyè ìgbà tó bẹ́ẹ̀ ti àpapọ̀ lálẹ́ o kò bẹ́ẹ̀ ti àpapọ̀ mọ́ra wọn. ó náà bá tá sọ yìí àwọn bòròró ti lọ́dún wọn pàṣẹ tẹ́lẹ̀ wọ́n láti sàrẹ̀. ìmọ̀lẹ́ mi kọ́ gbogbo ẹ̀ náà ti dàbọ̀ gbogbo ẹ̀ ti dàpapọ̀ mọ́ra gbogbo ẹ̀ ti lúkọ̀ lórí báwọn sábẹ̀

wọ́n yẹ tó ti tẹ̀sí lọ́jọ́ náà rí pé ẹni yẹn nínú nǹkan tí ń sọ̀rọ̀ léèlé nǹkan nǹkan ọ̀sìn pé màálù tó ní ó kéré ẹ̀dùnlé ibi rẹ̀ tó ní dání tó ní dà ọlọ́pàá wọn tó là ń ti ta dáadáa rẹ̀ ẹni tá à ń sọ ipò bá ní o máa ń lélẹ̀ náà máa bẹ̀rẹ̀ ọ̀hún kẹrin kí ó ìdíkà ẹni kí nàìjíríà ó bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ tọba lè ní ó pẹ́ tí wọ́n lè fọ́nù tó rọra màlúù wọ́n náà fẹ́ fóònù rẹ̀ fọmọ làákà ìdúró tó fáwọn títà tó ń di eléyìí látara kẹ́lò ní wá gẹ́ ní nǹkan ọ̀sìn ọlọ́dọ̀ wa bàbá tó ti dé kí nǹkan ọ̀sìn ti ọ̀pọ̀ tó kára kẹta ní owó ní ọlọ́run ọmọ bá àbòsí ẹlẹ́rì ṣe. lórí bọ́ọ̀lù àìmọye àbúrú lẹ́rọ̀lì ti ṣe lórí fóun fẹ́ kí gbogbo wọn sáré lá yóò wọ́n lọ lè sí àwọn ẹbọ pẹ̀lú ọ̀rọ̀ ilé ìmọ̀lẹ̀ ní gbogbo sábẹ́ ìmọ̀lẹ̀ ikú lọ́ta bọ̀ ìbọ̀ ìlà yìí ọ̀bẹ̀ mọ̀ ọ̀hún mẹ́wàá ní ìrèlè lọ́dún gbogbo wa àgbẹ̀ ọjọ́ ìmọ̀ ọ̀sán tó ń hàn gbogbo àwọn tó bá máa ti rẹ̀ lẹ́yìn náà mọ̀ wá àbọ̀ ọmọ tó bẹ̀yìn náà yìí tí bá gbé alẹ́ kò dá lọ́la. ṣé sábàrà ní báká bẹ́ẹ̀ náà kì í kọ́ ọmọ wà ìbáṣà ní lọ́wọ́ ayé rẹ̀. ṣùgbọ́n kọ́ ọmọ wà fún wa káàkiri ọ̀ àbọ̀ ọmọ lẹ́yìn náà mọ̀ wá bọ́ bá ta lónìí lẹ́nu ọmọ aláti wọ̀ kan wa. èyí ò ní ká máa ma káwọn àwọn tó ń ṣe blabla lónìí ká àwọn ọ̀nà mùsàlákà tẹ́sí kó wa kò sábúrú bẹ̀ ẹjọ́ bá jọjọ ra yín ẹjọ́ fún àyín sọ pé a máa ṣe àjọ ẹni àwọn bá jẹ́ wọn lọ́wọ́ à ń ṣe àjọ ẹni tí mẹ́wàá lè kóra yín jọ ogun lápájá náà nọ lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ ọmọ sẹ́kù kò bá yín náà òṣèlú gbọdọ̀ kan tẹ bá ṣe bẹ́ẹ̀ láàrin ọdún kan láàrin ara yín tẹ́jọ́ ń ṣe àjọ ní síra ẹtún lè máa ṣe díẹ̀ díẹ̀ máa fowó àwọn kan kéèyàn fi dáko lẹ́yìn ti àwọn oríṣiríṣi máa ti ń bẹ kéèyàn lè lò tẹ̀gbẹ́ ní kókò mọ péjì ẹni tẹ́gbẹ́ ní mẹ́wàá ó ṣe láàrin dìndì ọjọ́ mẹ́wàá kẹ́ni mẹ́wàá ó ṣe láàrin ọjọ́ mẹ́wàá láàrin ọjọ́ kan òun ti parí gbogbo ẹ̀ ẹnì kan náà lè sọ péjì ẹ̀ pẹ̀lú òṣùwọ̀n ara ẹnì kan náà lọ́ọ̀ péjì ẹ̀ mo ìjọ kan lẹ́yìn ó sì ẹni kan lọ́wọ́ fẹ́ gbogbo ẹ̀ tí ó sì ní ẹni wàhálà tó kọ̀ pẹ̀lú. gbogbo àwọn ìṣẹ́ wọ̀nyí wọn sí èyí táwọn ọlọ́dẹ ti wá ṣe sí wàhálà táyé náà ní tọ́wọ́ bàjẹ́ gbogbo ọlọ́run bá sọ fún wa pé wàhálà tá a kó sí ìṣòro ayé lásán ni o adùn ayé lásán ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba òun náà ní dáadáa tó láti bọ̀ náwà o ẹ̀yẹ ń sọ̀rọ̀ tọ́wájá lọ mẹ̀ ìpínlẹ̀ ká sọ yìí ó ti wá mú ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn kẹta kálẹ̀ yìí ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kátẹ́ẹ̀lì ní orílẹ̀-èdè nàìjíríà kátẹ́ẹ̀lì àwọn tó yẹ pé ojúṣe tó yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ti bí ojúṣe rẹ̀ jù sílẹ̀. wọn ò sí ojúṣe yìí máa jàmá ojúṣe bẹ́ẹ̀ ká ṣe táwọn ọmọ wa láti mójútó wọn àtẹ́mọ́ o lẹ́yìn tó ṣe pé gbogbo òbí kọ̀ọ̀kan gbogbo alábàtọ́ kọ̀ọ̀kan òun ló yẹ ká jẹ́ àríkọ́ṣe dáadáa fáwọn ọmọ wa tá a bí bàbá mi ìyá mi jẹ́ dáadáa fáwọn ọmọ wa

lára àwọn ọmọ o ní arákùnrin kan oníjọ́ kan ẹyẹ kan bẹ bá ń pè ní ẹyẹ olóńgbò àbí ẹyẹ ọ̀kín ẹyẹ ọ̀kín ẹyẹ náà rẹwà púpọ̀ ó lẹ́yẹ wá rìn lọ́jọ́ kan ó wá ń ẹ̀ ó wá ń ó ní ládàá ti yí ìbànú mọ̀tàkọ́ máa ẹyẹ ọ̀fin lọ́jọ́ kan ó wá ń wọ ẹ̀gbẹ́ rìn pàkọ́ lára jẹ́ kí lámọ́ tí yá fi yí banú àwọn ọmọ rẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí wọ ẹ̀gbẹ́ rìn ti ṣe ń wọ ẹ̀gbẹ́ rìn. pàkọ́ lára mẹ́ta pẹ́lú náà pẹ́lú ọba láwọn náà èyí ṣe yí tẹ̀ ń wọ ẹ̀gbẹ́ rìn ẹ káàárín àwọn bá ní bàbá bàbá tàbí i wà náà ló mú kọ́ nínú bàbá ẹ̀yin náà lẹ́kọ́ wọ ẹ̀gbẹ́ rìn ta àwa náà ń pọ̀ sí yín ni bàbá bani àwọn bani fàkàlì sẹ́yìnlá kàlùmọ́ ẹ wájà wáyé ilé bàbá wọn náà yà rìn tó yà rìn tó fèsì yà dúró dáadáa rìn tó da rìn lẹ́tọ̀ọ́ fa iná in adáríkà mọ ẹdínú tí wọn bá ti rìn lẹ́tọ̀ọ́ wọn làwọn náà ń kọ́ sí àwọn náà rìn bí rẹ. àmọ́ tẹ̀dírí àbáná olùbárí ilé bàbá wa tí wọ́n mọ̀ ẹ́ pé gbogbo ẹ tó tó kọ̀ọ̀kan mùjárí lílùkùtọ̀ mẹ́ni àdàbúrù òun náà máa gbẹ́sẹ̀ bẹ́ni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ tí ń gbẹ́sẹ̀ yìí. bàbá ìyá irú gbẹ́sẹ̀ wo ló wà lọ́wọ́ rẹ̀ olùkọ́ irú gbẹ́sẹ̀ wo làwọn máa ń lára rẹ̀ wọ̀nyá ń sáwù náà sí olùbítí àánú ìnà ẹ ti lọ́ mọ̀ yí pé gbogbo ẹni kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní ayé yóò máa bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní ayé yóò sì máa dàgbà lórí ẹ̀ alámakána awádàwù àbùwù lórí bí àwọn tó jẹ́ bàbá ẹ̀ àwọn tó jẹ́ olùkọ́ ẹ̀ àwọn tó jẹ́ ìyá ẹ̀ lórí bí wọ́n bá ti sọ náà ni o eléyìí ojúṣe alákọ̀ọ́kọ́ rèé tó ti sọnù lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ látara pa afẹ́ dà afẹ́ dà kò sí kọ́pọ̀lọpọ̀ tiẹ̀ máa rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé kíni mérò lọ́yẹ kí n jẹ́ fáwọn ọmọ mi mérò lọ́yẹ kí n jẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ mi káwọn náà bá lè jẹ́ nire. àkúlù kọ́ọ̀lì ádá àfẹ́ fúrúlọ́ àríwẹ̀rẹ̀kùn. الحمد لله وللصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على خير خلفه نبينا محمد وعلى آله وصحابه وسلم فمن المسؤوليات أن يحمله على آداء الصلوات الخمس بأوقات أعمال الجماعة ومن مما قد ترك المسؤولون ودعت عنه العناية بالقرآن الكريم ومنها أملك على توبة الأخيار الصالحين الذين عرفوا الحق واتبعوه قال الحبيب وقدر من الأصحاب كل مرجد إن القرين بالقرين يقتدي ومنها عز الأوقات فيما ينفعهم في الدين والدنيا في مذاكرة الدروس تلاوة القرآن والدعاء وغيرها مما ينفعهم في دارهم ولكنها قد جرأت بسبب هدوء للدنيا الفانية وهي التي أدت إلى إلى هذه المشاكل التي نواجهها في نيجيريا وما تضرعت منها فأما المخرج والعلاج لهذه المشاكل التي تؤسسنا عليها أمريكا قوله تعالى ومن يتق الله يجعل له مخرجا فقال تعالى قل أو نبيكم بخير من ذلك للذين تقوا إلى ربهم جنات تجري من ذات الانهار خالدين فيها وازواج مطهره ورضوان من الله والله بصير للعباد الذين يقولون ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصالحين والخالصين والمنفقين والمستكبرين بالاصحاب هذا هو الرسول والموعد àtọ̀rọ̀ ẹ̀jọ̀ fún alẹ́ sọ̀rọ̀ wá wa ní ọ̀sẹ̀ náà jẹ̀má àti ìyá àti gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbàtọ́ pátá pẹ̀lú ká mójútó òun náà ní kí amú ibi pé gbogbo àwọn ọmọ tí ń bẹ lábẹ́ wa amójútó gbogbo ti máa kírun wákàtí mara àgbà gbogbo rẹ̀ fún ìmọ̀ sí ìjọba. bákan náà nínú àwọn ojúṣe eléyìí tó yẹ wá tọ́pọ̀lọpọ̀ ti tóbi rẹ̀ láàṣẹ mọ́ òun náà ní ìlápolé kan lórí bí wọ́n ti máa kọ́ ìmọ̀ àlùkò àìsàn tí wọ́n sì máa lò ó ní gbogbo ìgbà. Bákan náà jàmá nínú ni òun náà ni ìmọ̀ gbójútó wa lórí kí wọ́n lè mọ báwọn èèyàn rẹ àwọn èèyàn dáadáa káfí wọn bá wọn. Jàmá ọ̀pọ̀lọpọ̀ ojúṣe iná ọ̀pọ̀lọpọ̀ ti ṣàgbélé ni. Ọmọ rẹ ọ̀rọ̀ àwọn tí ń bá rìn ọ̀rọ̀ pàtí ń dé ọ̀rọ̀ náà ti ń ṣe ọmọ rẹ ọ̀lẹ́kọ̀ọ́ Kùránì bóòlù yóò ti gbóòlù rẹ̀ lọ́lọ́run gbogbo páálí ló ti gbàgbá ṣùgbọ́n òun páálí tó á nígbà kò sì jábà lójá bọ́ eléyìí nínú kátọ́kẹ́ ìbànújẹ́ lẹ́yìn òun nìyí ń bá òjò wa ní tí wàhálà nìyẹn o gbogbo tí tí gbogbo aláàmù nìyẹn o gbogbo tí tí kìdínápà nìyẹn o gbogbo tí tí ámúlọ́ba nìyẹn o òun lójúṣe tí wọ́n gbé kalẹ̀ tó ṣe òun lójúṣe tíyàwó rẹ̀ gbé kalẹ̀ tí ó ṣe òun lójúṣe táàfà gbé kalẹ̀ tí ó ṣe òun lójú ṣe tí gbogbo àwọn orúkọ gbé kalẹ̀ náà ṣe ọmọ ń jayé ni pàtó bá wọ ọmọ ní jáde pàtó bá wù yóò wọlé ó lè ṣe tàbí ìlú fún ọ wípé àwọn tí wọn fẹ́ kọ láàrin lélẹ́ yìí ìfẹ́ kọ láwọn eléyìí rè jẹmọ́ mùsùlùmí tá a bá lè tẹ̀sí tá a ṣe léyìí irú wa là ń fẹ́ sí nàìjíríà ọ̀dà o irú wa là fẹ́ wàhálà lórílẹ̀-èdè nàìjíríà o ọmọ rẹ ti ń bẹ̀yàn òun náà jẹ ní nínú ìyàkẹ́yà òun ló bá tó fi ọpá ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ó lé sẹ́ńtà nínú àwọn tẹ́ẹ̀mà bá ní gbogbo ẹni tó bá mọ̀nà lèyàn bá yìí gbogbo ẹni tí bá yìí rèé lèyàn bá yìí o torí pé gbogbo ẹni téèyàn bá mú lọ́rẹ̀ẹ́ bọ́ọ̀rẹ́ rẹ̀ ti ni sísọ́ àsìkò wọn ká bá wọn ká máa lò ó fún yóò wúlò fún wọn láyé àti ọ̀bẹ̀rẹ̀ lè díá wọn. nínú ẹ̀ òun náà ni ká gbájú wọn ẹni tó bá lẹ́kọ̀ọ́ tó sì ní kúkúrọ̀ dáadáa kò ní ronú kó wọn lọ ìdí náà kò ní ronú wípé òun lọ jọ́ ní amọ́ra kò ní ronú kó wọn lọ jọ́ ìfowópamọ́ wọn ẹni tí ò ní fúkúrọ̀ dáadáa náà ni máa fẹ́ kó wọn kú lẹ́ni tàbí kú lálẹ́lẹ́ ṣùgbọ́n ẹni tó ní fúkúrọ̀ dáadáa kó wọn máa sá torí ìdí eléyìí ó kálukú wá anípatá abẹ́kọ́ láwùjọ o ṣùgbọ́n ìfẹ́ abẹ́ láyé abẹ́ gbádùn ó ti mọ́pọ̀lọpọ̀ lábẹ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ayé ti sọnù mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ lórí pa abẹ́ gbádùn ayé ayé tí ò rí pẹ́ tán ayé ti ń tán lọ eléyìí náà ló wá bí wàhálà eléyìí tá à ń fèsì lórílẹ̀-èdè wa lénìí léyìí tí òjò túbọ̀ kan balẹ̀ ṣé ìfọ̀kànbalẹ̀ ti kidnapping lábẹ́ sọ ni ambob lábẹ́ sọ ni àwọn afẹ́sìkò owó lábẹ́ sọ ní àti gbogbo ẹ̀ lọ ló sì rí sí ètà àmọ́pàá kékeré ní gọ́mọgọ́mọ bí àgbà bí àgbà náà ló kúta lé mi sùn kọ́lọ̀kọ́ làwọn bẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí kí lọ́nà àbáyọ sísòro wa láàrin ẹni tó ti rúkú kálùkà ló fún wa tẹ̀lé ẹjá lọ mọ̀ èyí pé ọlọ́wọ́n bá wa ti sọ̀rọ̀ àbáyọ fún wa o tòlùkà báwọn bá tiẹ̀ lérò ní ìlẹ́mìí èyí táwọn náà ń sọ síta yẹn ọ̀gọ̀rọ̀ mẹ́rin tí èrò tí wọ́n ní lábẹ́ ọ̀bá yé wọ́n mọ̀rọ̀ ni wọ́n lóòótọ́ àti wọ́n ti ṣe kan bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ti láwọn ọdún kan sẹ́yìn tí wọ́n ti ọmọ Amẹ́ríkà tí wọ́n ti lọ wọ́n ti ọmọ tí wọ́n ti bó tilẹ̀ jẹ́ sí wípé èyí tí wọ́n ti èèyàn náà gbogbo ẹ̀ náà ní ìtumọ̀ lórí ìlú ló bá nínú àwọn tí wọ́n sọ náà yìí pé tí wọ́n ṣe yẹn náà àmà sí wọn náà ni wọ́n mọ̀ sáwọn tí wọ́n ń tabú òtúbá torí ti eléyìí wọ́n wá fẹ́ padà yẹn wọlé wípé wàhálà ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ṣé tóbi ìlọ̀ ọ̀bá dánú aláàmù kò ráyè wọ́n yẹn wú

ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí àwọn ọmọ rẹ ọ̀yẹ̀ kò dé ọlọ́wọ́ bá lè sọ́lá gbogbo wa nípa tó lóore gbogbo ìwé ayé tẹ̀ ń sáká mo fẹ́ lọ́lá mo ní gbogbo èyí lọ ọlọ́ni òun náà nìkẹ́ jẹ́ ilé ìtawà ń sọ yìí ọlọ́ni yóò wúlò lọ́sàǹfààní fẹ́ni tó wá bẹ̀rù ọlọ́run mi. ìdí wọn bẹ tó lóore ju mọ́lẹ́sẹ̀ ń lé fi ìlú òun náà ayébẹ̀ ń wò sí ayé òní pẹ́tàn o ayé òní pẹ́tàn o ọ̀run táwa rẹ̀yìn fún yín gbogbo ìbádùn ló kúnú ẹ o gbogbo tẹ́ ń lé sí láyé ìtọ́sọ lókè lẹ́ẹ̀kan gbogbo tẹ́ ìyẹn máa kóhun sí gbádùn láyé gbogbo ẹ̀ ló kún máàlì tẹ́ náà gbogbo ìtọ́wọ́ gbádùn láyé òní pẹ́tàn o ṣùgbọ́n gbádùn láyé ìyáwẹ̀ òun náà ọlọ́ni ẹ̀ máa ẹni tí olókè náà rẹ̀ sáyé kú pé kó dẹ̀ báwa jẹ́ kékeré mọ̀ yá màkà ní pírẹ́sẹ̀tì yìí léjì sílẹ̀ ká tó kú sórí ipò yálà tó a kú sílẹ̀ ni àbẹ̀ wọ́n orí ipò ló kú sí àbájá kú sílẹ̀ ni orí pírẹ́sẹ̀tì ló kú sí mọ́tàlá kú sílẹ̀ ni. Báa tó máa tó máa sọ lọ́rùn àgbọ̀n náà, ṣùgbọ́n torí àsìkò wa, ṣé wọ́n wá jẹ́ pẹ́sẹ́ntì lọ́rùn láyẹ̀. Gbogbo táwọn àgbé náà nìyẹn tí sinimá wà bí títì. Àwọn náà lẹ́nu àwọn kọ́wọ́lẹ́ tó fi wọn lọ mẹ́. Ipò olùwọ́ tó fẹ́ ní lórílẹ̀-èdè yìí tó fẹ́ tó fẹ́ pẹ́sẹ́ntì lọ kò sí. Gbogbo tó wá wù kọ́ wá ní ọ̀hún ó sì lẹ́ ìjọba. Gbogbo tó wá ń lé káàkiri tó sọ jẹ níbi. Ọlọ́run ni ọ̀pá bì kò lè bá àlàyé jẹ́ náà tó wọn káàdùn lọ pé ìgbàanù rẹ̀ sì ìgbàanù fẹ́ jẹ́ sí lọ. Àní mi ká mẹ́ pé ẹni tó wà ní jẹ́ náà bẹ̀rù tó yẹ kó kọ́kọ́ lọ jẹ ìyà nínú náà yóò wá ní nǹkan tí ẹni táwọn alẹ́sọ yẹ kóhun ló bá ní jù láyé òun ló jẹ́ ọ̀gá jù láyé ọ̀tọ́ ní tan seventy náà lẹni tí tó ní kéré jù láti jẹ́ náà olù kọ́tá kọ́tá tóun náà nìyẹn alẹ́ tó ní tó kéré jù táwọn tó máa wọ káà lérò ní kẹkẹ láti jẹ́ náà òun náà ní ẹni tó bá jù láyé ẹni tó jẹ́ ọ̀gá jù láyé

àwọn obìnrin àìsẹ́ náà ò àwọn obìnrin ìgbádùn rìn ìyọnu ọlọ́run kan wá bẹ fún ní àwọn táwọn sọ yìí àwọn ẹni tí wọ́n tí yí ọ́ dáa àwọn ẹni tó ṣe wípé wọ́n máa bẹ lọ́run wọ́n sì nígbàgbọ́ nínú ọlọ́run lódodo wọ́n sì máa tọrọ àforíkì wọn wa òun ni ká wa ó dúró sọ́lọ́run káàsì jẹ́ ká máa tọrọ àforíjì bí àwọn ẹ̀ṣẹ̀ wa bákan náà káàsì lámùmára káàsì lódodo káàsì máa jọ́sìn fọ́lọ́run káàsì máa ná nínú tá a ní fáwọn aláìní nínú tó o ẹni tó ní lọ́wọ́ táwọn kan ò ní àwọn títí pẹ̀lẹ́pẹ̀ rẹ̀ yóò ní ìrònú ètò ọ̀wọ̀ ẹni tí wọ́n náà ìgbẹ́ lọ́ọ́ gbé ẹ̀gbọ́n ra ìgbẹ́ lọ́ọ́ mẹ́lẹ́ lọ́ọ́ ṣùgbọ́n ẹni tí wọ́n mú mọ̀ràn wáyé pé dákun lágbájá la fẹ́ lọ kámẹ́lé wọ́n lọ ẹ̀sẹ̀ fún wọ́n lọ ẹ̀sẹ̀ kọ́lé fún wọ́n lọ ẹ̀sẹ̀ ṣe dáadáa fún ti gbọ́ ní wàásù owó bọ̀ orúkọ ṣe dáadáa sí ṣùgbọ́n wọn náà ṣe dáadáa fóun náà àbí ọ̀bá tiẹ̀ wọn ní sọ̀rọ̀ ẹni bá ṣùgbọ́n torí ìṣe eléyìí ká máa ṣe dáadáa bá àkóso àbá tó jìnà sí wa gbogbo tá a bá ní káwọn ọmọ iná fún wọn ká máa wá tọrọ àforíjì lóòrèkóòrè tá a bá lè ṣe eléyìí ìṣòro nàìjíríà wàhálà nàìjíríà á ní ọ̀nà àbáyọ lórí abẹ náà wà nípa ọlá orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́mọdé àwọn olùmọ̀dé ayé wàhálà o ọlọ́mọdé àti wàhálà kan balẹ̀ o اللهم آمنا في دولتنا دولة نيجيريا اللهم آمنا في دولتنا دولة نيجيريا اللهم آمنا في ولايتنا ولاية أردو اللهم آمنا في بلدنا بلد يسوع لك ورعة اللهم آمنا في بيتنا اللهم آمنا في بيتنا اللهم آمنا في غربتنا اللهم آمنا جميعا برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين اللهم حتى لأزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما اللهم ربنا اجنا من لدنك رحمة وإنا لم يكن رشدا اللهم ربنا اغفر لنا قبل الموت وارحمنا قبل الموت ولا تؤذبنا يوم الحساب اللهم اشفينا انت شافي نسألك اللهم العافية فلا تبات الزمرة برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لأموات الأموات المسلمين في مشارق الحق ومغاربها برحمتك يا أرحم الراحمين اللهم انصر الاسلام والمسلمين ودمر الشرك والمشركين برحمتك يا ارحم الراحمين اللهم اجنا في دين امنا وبلا امنا وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم